i on it. Kinshi. Look at you. It's Olua Kinshi. Whoa. Oh my God. Whoa, whoa, whoa, whoa, whoa. Look at you. Wow. Make you look good. Come Thank on. whoa, whoa, whoa, whoa. How you been? I'm good. Girl. I'm not looking bad. Girl, they're called Damilu by yourself. You walk girl, you're kissing cool Damilu. Hey, babe, babe. How come you don't know it? Hey, no, I'm taking, taking, my husband. Actually, not married though, but <laughs> about to. About to. Oh, that's, that's a good one. Time for me. Then you can just. Okay. okay. How about a selfie? How about a selfie? Uh, <laughs> this, your, this is your phone. <laughs> No, I should use my phone. Okay, um, think if it. Should do this. Okay, good. <laughs> I'll okay, then. Send me you. your Of please. course, yeah, I do. Because I get a call back. Bye, then. Goodbye, darling. Whoa. rubbish wo ni mo ṣe. are you okay? no èmi ló ń fífọkànbalẹ̀ sọ fún pé kí ló tó ṣẹlẹ̀ báyìí bá mi o fẹ́ máa pretend ẹni pé o mọ̀ ọkọ tí mo sọ right. Ah, i'm not saying that all i'm saying is take it easy calm down because mi mọ̀ ọkọ tí mo ṣe. èmi ni calm down ok o mọ̀ ọkọ tó ṣe ok kí ni mí rubbish wà tí kì í ṣe àbí kí ló ń porúkọ idiot yẹn kí ni mí ni rubbish tẹ̀sán ṣe. wípé mo introduce long time friend here òun ló ti di problem for ẹ báyìí oh lójú ẹ ó jọ bí ẹni pé mo gọ̀ àbí no ó jọ bí ẹni pé mo gọ̀ lójú ẹ ló fi sọ fún mi bí ẹni pé torí pé o introduce èèyàn sí mi o mm. introduce ẹ sí mi lẹ́jọ́ dì mọ́ra yín o introduce ẹ sí mi ló ń fún ní fóònù ló ń fún ẹ ní fóònù lẹ́ ń gba nọ́mbà ara yín padà. you should trust my friend. Okay, just your friend kẹtù sọ wá mu láti bí tẹ ẹ ti jọ fi sí ẹ ti gba nọ́mbà padà tẹ bẹ̀rẹ̀ sí ní pera yín ó rò pé mo gọ̀ àbí. mo dúró kí ni problem ẹ gan kí ni problem ẹ wà lẹ́yìn máa pa ìwọ mọ́ mi lórí mo introduce pé kí ni problem ẹ ok o ti gbóhùn ìṣẹ́bí pé òun pariwo mọ́ mi pé kí ni problem àbí. what i'm trying to say is that. ṣe ọkẹ ẹyí ni náà mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀yin are you are you normal tó fẹ́ pa mí ni no o tó fẹ́ pa mí sọ̀rọ̀ pé mo gan nínú àforíwo ló ń pè mí náà. bami bami i'm not saying that. yàrá ṣe ìdà tó ń gba nọ́mbà èèyàn ẹ̀ ń dì mọ́ra yín ṣé mi ò lọ́ọ̀rẹ́ obìnrin ni ṣé wọn kì í lọ́ọ̀bù èèyàn ni mo lọ́ọ̀bù ẹni tó fẹ́ pa mí ni oh. tó nígbà tí n bá kú torí ẹ̀ mo tún sọ̀rọ̀ tún sọ̀rọ̀ lẹ̀sùn wà lórí ìjókòó èmi ni bámi. yàrá ìwà bíbẹ̀. mi ojoojúmọ́ ìyàn ni ṣé ń bá mi màmá yàn ni. mi ẹni pé kí n dúró ṣó dìgbà tó bá pa mí síbí báyìí ni. mo ti gbọ́ mo ti gbọ́ yín mo ti gbọ́ yín mo ti gbọ́ kò tẹ̀ sọ mo ti gbọ́ ń dàbọ̀. ó pọ̀. sọ̀rọ̀ náà o tí káyà mi sókè ọ̀rẹ́. o nǹkan tó ṣẹlẹ̀ gbọ́ngàn lélẹ̀ mm. má jẹ́ fọ̀rọ̀ lẹ́ ó dà pé ìfẹ́ òtítọ́ wà láàrin lọ́lá àti kìíṣe o ah. kí ló ṣe ẹ̀ náà wọ́n dẹ̀ ti máa fọwọ́ kọyàn lọ́rùn ṣé mi ò wọ́ òkè ni. because o look normal sí mi now o ṣe máa sọ pé She bákan sí any relationship in the past You want to kókó má love mọ́ no damn now. She dá mi lóhùn náà ṣé ẹni kókó má to mọ́ ni. ọ̀rẹ́ tẹ̀sí wá jẹ́ mi sùn ṣúrẹ́ ni ibi ni ẹ ẹni ibi ni ẹ ò kì í ṣe ò kì í ṣèyàn head forth in this house tó bá gbómi báyìí màmá ṣú ẹni torí màmá ṣú ẹ lápá máa ṣú Mama lẹ́sẹ̀ ni torí kí ni màmá ilé kù sí ó dàbí kó máa go lọ bẹ́ẹ̀ ah, this is this is this is deeply wrong. Any mi ẹni yeah Joshua lè ṣàlàyé bí mo just hold on a bit ṣojú ẹ̀ a phone. or are you so dumb tó yẹ pé oh ò rí everything tí bàbá yẹn ṣe girl. girl yẹn pẹ̀lú embarrass me. that guy embarrass and humiliate everywhere and every time. my point still remains pé ṣé nítorí pé èèyàn ti wá ṣe Hearing you, come out love more. that's my point.